على محمد وعلى آل محمد كما باركت على آل إبراهيم إنك حميد مجيد وبعد adúpẹ́ fọ́lọ́run ọba tó tún yọ̀ǹda fún wa ká máa bẹ ní jókòó tòní ní mùsùlùmí ọ̀run má sọ wá náà láíláí mo jẹ́rìí pé ọlọ́run náà ọ̀kan ṣoṣo ní ọ̀nìkan sì níjọsìn tọ́ sí mo sì jẹ́rìí pé òjíṣẹ́lá Muhammad sallallahu alaihi wasallam ẹrú sí ọlọ́run ni kìí ṣe ọmọ rẹ̀ kí àtọ́lọ́ ọlọ́run kó máa bá pẹ̀lú àwọn aláàrí rẹ̀ tí wọ́n máa àti àwọn sọ̀hábà rẹ̀ tí wọ́n bá lò ó kárí gbogbo mùsùlùmí àgbàlá ayé pátá tí ó yà wá náà sílẹ̀ lẹ́yìn ilé àkíra wa ní kíkí ti Islam pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم asádi ọlọ́run kú ọ̀lọ́dọ̀ ẹni ẹ̀kọ́ ẹni ègbé ọlọ́run mẹ́jọ ráyì láàrin wa abẹ̀rẹ̀ pẹ̀lú orúkọ ọlọ́run ọba ti ń jẹ́ ọba ayé ọba aláìrọ̀ súra ẹlẹ́ẹ̀kẹfà nínú táàmà sí Suratul An'am àyà ẹlẹ́ẹ̀kejìléláàádọ́ta sí ìkẹtàdínní àbí títí di ìkọkàndínlọ́gọ́ta pẹ̀lú ògùn ọlọ́run bọ́lọ̀ bá yọ̀ǹda fún wa lónìí á dé ọlọ́run ní a'udhu billahi minash shaitanir rajim wala tatrudil ladina yad'una rabbahum bil ghadati wal 'ashiyyi yuriduna wajhah má ṣe lé wọn kúrò lọ́dọ̀ rẹ̀ ànábì àwọn àwọn ni alladina yad'una rabbahum àwọn tí wọ́n ń pe olúwa wọn ayé alladina ya'buduna rabbahum àwọn tí wọ́n ń jọ́sìn fún olúwa wọn bilghadat wal ashi lóòrọ̀ àti láṣálẹ́ a ṣàlàyé fún wa ní àwọn tabi'un tí wọ́n ṣàlàyé pé ó náà ni sọ́látù ṣubú àti asùlì ó náà tún ni sọ́látù lè mọ̀túbà yuriduna wajha kò sí tí wọ́n ala nla, ara wọn ma alayka min hisabihim min shay'in ọlọ́run ní ìsáàbù ìṣirò ṣẹ́ wọn ma alayka min shay'in a ní fìbìrẹ́ ànábì wa ma min hisabika alayhim min shay'in bẹ́ẹ̀ náà ni iṣẹ́ tiẹ̀ náà àní fi bí wọ́n fátàtì rúdàhùn fàtàkù nàmínà dọ̀ọ̀límí tó bá lọ lé wọn kúrò lọ́dọ̀ rẹ ìwọ náà ó di ọ̀kan nínú àwọn zọ̀ọ̀límọ́n àwọn alábòsí àlàyé àwọn ẹ̀kọ́ tá a rí kọ́ nínú àyà yìí òun náà là ń bá bọ̀ lánàá ibi tá a bá dé òun náà ni ìfbátù wájíhì lillahi alá kàmá wà sọ́fà Allahu nafsu wákàmá yà ní kúbi jalálì ìfinrinlẹ̀ pé ọlọ́run ní ojú face gẹ́gẹ́ bọ́lọ́run ṣe ṣàlàyé ẹ̀ bó ṣe ròyìn ẹ̀ àti níbàmú sí ìjẹ́ títóbi ọlọ́run tayọ èyí táwà lè fi inú rò tàbí tàà lè fi ìwòye gbé kò sí tí ń jẹ́ abstract art ìtẹ̀rílẹ̀ ìyá ò bá ìyá orí erin kó fi apá ẹyẹ sí kó wá fi ìtàn kìnnìún kó fi lè kó pè abstract rọ́lù ń pa ìntorí lókójọ́ ọlọ́run òun nìkan kò sẹ́ni tó nínú wa a lè fi orí ya àwòrán ọlọ́run èèwọ̀ ni kódà ń tó lẹ́mì a lè yá èèwọ̀ ni nínú ṣẹ̀ríà Islam bèlé ọlọ́run anábì sallallahu alaihi wa sallam ó ní nínú àwọn tí ìyà wọn tí ó le jù níjọ́ gbéǹdé alkiyama ní musawwirun àwọn tí a ń ya àwòrán ọlọ́run ó sọ wípé ẹ fi ẹ̀mí sí nǹkan tẹ ẹ̀yà lára ilóbi ẹka jìnà sí nígbà Ibn Abbas arákùnrin kan béèrè lọ́wọ́ ẹ̀ ó ní iṣẹ́ tóun fi ń jẹun nìyẹn àwòrán lòun fi jẹun Ibn Abbas ní máa ya tí ó lẹ́mì tí a pè ní landscaping ó ya igi ó ya ọkọ̀ ọkọ̀ lẹ́ ní tójú rí ní tòfurufú ni ó lè ya àwọn ewé gbogbo ń tó orí ó ya kó sáti má jẹ́ nǹkan ẹlẹ́mì ìgbín kò sí nínú táa lè yà tata kò sí ń bẹ́ẹ̀ ṣùgbọ́n tí ó lẹ́mì alẹ́yà a sì lè lo ìlà tí ó ń pè ní line láti fi ṣe ọ̀nà tí ó ń pè ní design alimiṣọ́nà tá bá wo àwọn ilẹ̀ Islam ẹ rí pé àwọn ìlà gbọ́rọgbọ́rọ àti àwọn ìlà èyí tí kò rí gbọ́ọ̀rọ̀ èyí tó rí roboto àtàwọn èyí tó wọ́ èyí tó gun tó sájẹ́ ìlà wọn a máa fi ṣọ́nà oríṣiríṣi design ó là ń pè lọ́nà Islam faramọ́ òun ló jẹ́ kí Islamic art iṣẹ́ ọ̀nà ti Islam ó yàtọ̀ sí gbogbo ti ìlú yòókù pátá láyé torí pé àwọn yòókù bí ká ìgbẹ́ ère bí ká yàwòrán ní tiwọn ṣùgbọ́n mùsùlùmí tẹbá wo aṣọ ẹ̀rì tí àwọn mùsùlùmí ẹ̀rì pé wọ́n mọ̀ nípa ọ̀nà tí wọ́n bá kóṣẹ́ sáṣọ kò sáwòrán tí wọ́n fẹ́ yà ọlọ́run olójú ṣùgbọ́n ní ìbámu sí ìjẹ́ títóbi ọlọ́run áyà yìí tún fi yé wa pé yúrí dúnà wájí áhù àwọn èèyàn wọ̀nyí áyà yìí tún já gbọ́ yé pé a rí ọlọ́run níjọ́ gbéǹdé alìkìámọ̀ gẹ́gẹ́ àti ṣàlàyé sẹ́yìn àrígbọ́yé ń bẹ̀ ó fi hàn rí pé wọ́n ń wá láti rí ojú ọlọ́run eléyìí yóò jù ó yé wa pé nínú tó ga jù nínú oore tọ́lọ̀un lè ṣe fẹ́dà káwàlì janna àmẹ́ tó ga jù ń bẹ̀ ní rírí ọlọ́run kárí ọlọ́run sheikh sọ́lẹ̀ alẹ́ òfèmín wọ́n nà bá ọ̀rọ̀ kan nínú tẹ̀fsìrì wọn nípa ọ̀rọ̀ imam zamakshari nínú tẹ̀fsìrì kashaf ṣe àpẹ́ imam zamakshari nínú àwọn mutakalimi ló wà tẹ́ẹ̀mọ́ pè ní rationalist mu'tazila ó wá ń ṣàlàyé àyà Qur'an ìgbà tọ́lọ́run wá sọ̀rọ̀ àlìjẹ́nà ó ní ayò thawabi àádọ́mù min àádá ayò thawabi àádọ́mù min àádá àbí ayò fauzi ayò fauzi àádọ́mù min àádá ayò fauzi lólò astafula èwo ni èrè tó tún lè tóbi tó àlìjẹ́nà yìí ṣẹ́kì fẹ́mì ni ẹni tí ń bá ń kà tí è ṣe kó ń jó ní mọ̀ tó jíndò kò ní rí ewu tó wà ní ọ̀rọ̀ tó sọ yẹn ó pé àádótó ah, àlìjánà ló ga jù ó ní ṣùgbọ́n rúyà láà kárí ọlọ́run níjọ̀gbé ní àádọ́mù mi lílì jánà yẹn tún ju káwà lọ torí bẹ́ẹ̀ bá wà tẹ́ntẹ́jọ ní ah, oh, ọlọ́run ni alágbà ìwọ ọlọ́run èyí ọmọ ń dà ọkàn èyàn ó jẹ́ rírí ọlọ́run náà nínú èrè ni tó ga jù ẹni tó ti pamọ́ látijọ́ ìṣùgbọ́n àfáà náà bá hà wọ́n pàkíyèsí sí pé rírí ọlọ́run náà kìí ṣe aláwájí istiab kéè pé bóyá rí gbogbo ẹ̀ táwà rí tí yóò bá ń pè ní ti fún tẹ̀dọ̀ mi sọpọ́lọ̀ ní fún mi sọpọ́ lẹ́dọ̀ èdè ni mo lò tó rẹ́lẹ̀ kó tún ní star ọmọdé ìbélò sọ pé ọlọ́run ní fún ó lẹ́dọ̀ torí pé mo ní àrí ti fún kìí ṣe bá rí ti fún tẹ̀dọ̀ ẹ̀ èdè lè yún o kìí pé mo fi ti fún tẹ̀dọ̀ ròyìn ọlọ́run o àhán torí àwọn èèyàn pẹ́ rọ̀ mọ́ èèyàn wọ́n pẹ́ lẹ́yàn ní nǹkan ó náà mọ̀ ti di àwọn mùtàsílà ó ti di kìnnìkan

a sì rí níjọ̀gbẹ̀dẹ̀ alkiyama nínú àwọn ẹ̀kọ́ tààrí kọ́ nínú àyà yìí òun náà ni pé aṣọ ńlá kọ́ ni ènìyàn ní ńlá kí ni mo pè aṣọ ńlá kọ́ lèèyàn ńlá torí pọ́lọ̀ ní wá látẹ̀tù rìdìláàdì iná ya dẹ̀rún rọ́bà ń bí lọ́gọ́dá ti wà láàṣí yìí rí dúnà wà jí áhùn àwọn tọ́lọ̀ ní kànábí má lè kúò ní jókó ẹ̀ níjọ́ náà àwọn làwọn tí wọn ò rí jájẹ láwùjọ àwọn aláìní táwọn olóyè àtàwọn ọ̀tọ̀kùlú wá àwọn ilé àwọn ó máa jókòó àwọn gangan lọ́lọ́run ní kànábí ó fi ilẹ̀ àwọn ló wúlò torí pé nínú àyà tó tẹ̀lé ọlọ́run ọba ní aléìsà lọ òbí alámàmí bí ṣàkìrín ọlọ́run ló nímọ̀ jùlọ nípa ẹni tí ó dúpẹ́ fọ́lọ́run ó fi hàn pé ṣáájú kó tó di pọ́lọ́run fọ́nà mà ló ti mọ̀ páwọn ilé ìlú ní jẹ́ abáramóore jẹ́ àwọn ọ̀tọ̀kùlú yẹn ní mọ́kà ń jọ náà ọlọ́run ti mọ̀ wípé jẹ ni wọ́n jẹ́ kù fọ̀nà mọ́ wá torí kéèyàn tóbi nípa tọrọ ayé kò túmọ̀ sí pé ní ńlá ni èyí ò ní wàhálà tó tà kojú àbíṣòro tí ń kojú gbogbo ẹni ó bá ti kó ńlá kọrùn tí wọ́n kóṣẹ́ sí tí ọkọ rẹ̀ yàwá wo ọkọ ní àgbàyanu ní ká ẹ̀ gbogbo èèyàn ní ọ̀rọ̀ tẹ̀lé gìrìrìrìrì kódà bí ò kírun bí ó gba àwẹ̀ mo fẹ́ sọ fún wa ń pé ní ọ̀sán àwẹ̀ tàbá ń ṣètò kápolówó kan mílọ́níà wàlá ìbí bá ń jẹ́ pà kó mọ́ sọ ìpàsẹ́nu láàrin wa báyìí àwọn èèyàn ó tún pọ́nlé àwọn èèyàn ó bá wá wá wí bóòlẹ̀ pé nínú ojúṣe mùsùlùmí náà ní ká wá wá wí fọ́mọ ìyá wa ṣùgbọ́n àwọn èèyàn mọ̀ pé rọ́ ní kìí ṣe pé wá wá wí wọ́n mọ̀ pé kìí gbáwẹ̀ ṣùgbọ́n torí tí wọ́n gbà lọ́wọ́ ẹ̀ èyí tó kù fún yín náà ní kẹmọ kírun kò ní kìí tí ó sọ̀rọ̀ ní ó dìde tí ó sọ̀rọ̀ bí àìgbélé wọn ni ẹ lè máa rí wọn mọ́ṣáláṣí wọn máa tráfù púpọ̀ jẹ́ ó sọ̀rọ̀ kò ní jẹ́ ó wí torí tí ń rí gbà lọ́wọ́ ẹ̀ agbọ́yénú àyà ìpé kíni aṣọ ńlá kọ́ ni ènìyàn ńlá torí wọ́n já láìní àtúnrí gbọ́yé ń bẹ́ táwọn èèyàn máa ń sọ wípé òṣì kò ṣeé ṣẹ̀sìn àṣọ́rọ̀ yẹn ò correct òṣì kò ṣeé ṣẹ̀sìn ọ̀rọ̀ yẹn kò lálàáfíà torí pé níjọ́ náà àwọn tí ó ń ṣe Islam olòṣì ni wọ́n aláìní ni wọ́n tálákà ni wọ́n àwọn tí ò ṣe àwọn lọ́lọ́rọ̀ àwọn lólówó níjọ́ náà tánàbí wá ní òṣì òṣèṣẹ́sì kó gbá wọn yẹn dànù jẹ́sìn ó débi tó dé in tó yẹ ká sọ ni pé kò sí láìfí nínú kálówó àmọ́ ká sọ pé tí ò bá sówó ẹ̀sìn ṣeéṣe irọ́ ni irọ́ ni tó ráwọn èèyàn máa sọ ipé bí ò bá ti sówó ẹ̀sìn ṣeéṣe ta ló sọ bẹ́ẹ̀ àìní kò sọ pé ká má ṣẹ̀sìn torí pé àwọn sàábé tí wọ́n wà níbí níjọ náà aláìní ni wọ́n wọ́n sì ṣẹ̀sìn kódà ìlúmí ni ẹ̀yìnbó láti wá fẹ́ ṣàwọn nǹkan lálá á ṣe bí ìmọ̀ wa bá ti ṣọ̀kan torí pé ọlọ́run ọba ni olùrànlọ́wọ́ wa yóò ràn wá lọ́wọ́ yóò sì ràn wá ṣe torí náà gbólóhùn yìí a máa dá tútù sọ́kàn ẹni tí ó ní tí ń sin lọ nígbàtà wá sọ pé òṣì àìní òṣè sin lọ sẹ́ pé yóò domi tútù sí lọ́kàn olóni ó dà òun fẹ́ wówó lọ náà bọ́wọ̀n bá wá tẹ owó òun ó padà mọ́ sin lọ a tún ti sọ̀yàn kan nù nìyẹn ọ̀rọ̀ yìí kò bá mú owó gan fúnra ẹ̀ wàhálà ń bẹ́ńbẹ́ àfikẹ́yìn ó pé ìwọ ẹ̀ mọ́rùká ti máa sàdísì yẹn ọ̀rọ̀ tí Aisha sọ nígbàtí kọfílà Abdurrahman bónú Auf tó wọ Madina àwọn ràkúnmí tí wọ́n kó ẹrù dé tí Aisha rọ̀dí aláà ní alóhun gbọ́ tánàbí sọ wípé ńgbà tí gbogbo àwọn sàábé ti wà lè jẹ́ náà anábíwá ní Abdurrahman bónú Auf dà kórí wọ́n ni wọ́n ṣẹ̀ wá rí tí ń pọ̀ ṣẹ̀ṣẹ̀ bọ̀ lẹ́ntàṣọ ẹ ti rẹ̀ ń pọ̀ ṣẹ̀ṣẹ̀ bọ̀ eéṣẹ́ tó fi pọ́ lóun ṣe ṣírò owó òun ni sàábé nìyẹn o bọ̀ wá nìwọ tó sàábé tó kówó jọ sẹ́ni pé iṣẹ́ tó ń bẹ̀m̀bẹ̀ torí náà bẹ́yàn àwa tá a ní èyún náà ó mọ jẹ́ tẹ́sílíyàtù nafsi fún àwa náà dọ́rọ̀ àfọ́fàwákì tó ní hayatun bilamalin hayatun mudillatun kalamun bilaja'in kalamun mudayya'u fa'in kunta da malin nam hayatun bilamalin تعمل فأنت محبب وقولك مقبول وحكمك يتبع أني حياة بلا مال حياة ìṣẹ̀mí tá a tú palẹ̀ a ṣàtúpalẹ̀ ìṣẹ̀mí náà a wá fi owó ṣe aṣàfẹ́kù owó ń bẹ afowóṣàwá ti ń bẹ háyà tún mú dìlà tún ìṣẹ̀mí ẹpẹrẹ ní àyà tún dìlà àyà tún dìlà mẹ́rin àyà tún gòdè yàtọ̀ kàlámù ìlà jàáyí ó ní kàlámù bìlà jàáyí ọ̀rọ̀ tí ó níyì toró bàbá àwọn olówó ni wọ́n níyì láwùjọ ọ̀rọ̀ náà mọ̀ bọ́yà ọ̀rọ̀ yẹ̀yẹ́ ni ó wá ní wá tí ò bá yíọ tí ò bá yíọ ìkúntà dámálé bí wọ́n bá jẹ́ ọlọ́rọ̀ tó jólówó fà áńtà muhabbabun nígbà náà ó dolólùfẹ́ àwọn ènìyàn ayé ò máa fi ọ gbogbo wọn ni wọ́n máa fẹ́ràn ẹ̀ wàkan olókà màkògbò ló ń wá ókúnkà yóò ti bá kọ́ olúkà ọ̀rọ̀ tó bá sọ màkògbò ló yóò dàtẹ́wọ́gbà wà hókúnmúkà in bá dá yóò ti bá ru àwọn èèyàn tẹ̀lé torí polówó ni ọ́ ṣùgbọ́n aláìní tó jẹ́ mú mìíní òun wá fọ èsì láti fi òun gọ̀ ẹni tó sọ̀rọ̀ yẹn hàn ó ní aya tó ń pìlà takọ̀ wá aya tó ń mọ̀dílà tó ń ó ní ìsẹ̀mí tẹ́yàn sọ pé òun lówó tí ń lò àwa ṣàtúpalẹ̀ rẹ̀ bìlà takọ̀ wá aṣàfẹ́kù payà ọlọ́run ọba ń bẹ̀ẹ̀ ìpayà ọlọ́run bá dà wá ti ń bẹ̀ àyà tó ń mú dìlà tó ń ìṣẹ̀mí yẹyẹ lòun náà kàlámù bíkọ́ ìrìnlá ìmọ̀ láìsàyà ọ̀fà gbogbo ọ̀rọ̀ tẹ́ kó ní ìyẹ ọ̀rọ̀ tẹ́ kó ní ìyẹ kàlámù bìlájá ọ̀rọ̀ tẹ́ sọ kó ní ìyẹ ọ̀rọ̀ olówó tẹnu mọ̀ tẹ̀lé bí èbá ti ṣọ̀rọ̀ ọlọ́run ma láìsà yàǹfààrú ọ̀rọ̀ tí ó wúlò ní ọ̀rọ̀ lásán ni tí ẹ bá ti ṣọ́rọ̀ ọlọ́run imam shafi ó ní kólò lẹ̀ olómi síwàlùkúrọ̀ áà ní mọ́ṣígílà tún ìlàlẹ̀ hadithi wà fíkìrò fi dí ní gbogbo ìmọ̀ síwàlùkúrọ̀ áà tó bá ti tayọ ti kùrọ̀ áà ó ní àìrójú ni àìráyè ni àyàtúnfi ìmọ̀ súnà anábì wàlè fíkìrò fi dí ní àti ká máa ronú ká máa ṣèwòye ká máa ronú nípa ẹ̀sìn alìyílmù kan láwa hadáfà náà in ti ń jẹ́ ìmọ̀ lọ́dọ̀ àwọn àfáà kọ́ lálọ́ọ̀ ọlọ́run wí báyìí anábì sọ báyìí wà máa sì wá dálíkà màjìnúnú tó bá ti yàtọ̀ sílé ìwèrè ló ń kú ń bẹ̀ nínú ríwáyà mi ó ní wàsáwìsù ṣàìtọ́n ìròyìnròyí èṣù ni kí la fẹ́ lò ń bẹ̀ ti lọ ni pé ọ̀rọ̀ tí èṣù ọ̀rọ̀ ọlọ́run máa láìsà yàǹfà kò lè wúlò wáyé kúntà dáadáa kọ wá náà ìrọ̀ wáyín kúntàdá takuwa takúnú lè rọ̀bìnà àmìnà mínà dàrọ̀ ìní fí máa yù fàzàrù ó ní tó bá jẹ́ olùpáyà ọlọ́run ẹn tí ń bẹ̀rù ọlọ́run takúnú lè rọ̀bìnà ìwọ mọ̀ jẹ́ lọ́dọ̀ olúwa àmìnà mínà dàrọ̀ ìní láyé àti lọ́run ìbàlẹ̀ àyà ò máa bẹ fún ọ kò ní sí ìpáyà fún ọ bó bá ti páyà ọlọ́run àmọ́ lówó tí ó bẹ̀rù ọlọ́run gbogbo ìgbà ni ó mọ chẹ́kì bp kò ní kọ́lé kí fẹ́ǹsì ó mọ ga bí ọ́pù sí à lẹ́yìn náà yóò tún kó wáyà tí wọ́n fi iná sí bábú wáyà yóò tún mọ̀ wà ń bẹ́ẹ̀ ajá yóò wà ní olé tí ó mọ̀ ṣọ́lé yóò tún gbọ́dẹ tó ń tí bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọgbà ní òní súnlé tárò pé ní olé ló wà ìjàpá ní ó gbé jáde tí ń pè ní fóòsì inú ilé ahoro kan ní ó lọ sùn tó bá wọ́n tún ti sáré pé dé yóò wá jáde wá ní pọ̀pọ̀ olówó jáde tó rọ́kàn rẹ̀ ò balẹ̀ ń bẹ́ wọ́n ní nígbà ó wá béèrè pé ta lọ bá yín àwọn sàábé ní láìsàlànà min mọ́líkín àlọ́bá láìsàlànà min mọ́líkín àlọ́bá tàlà ní àmìrù la ní aláṣáájú ó wá ló ń dà wọ́n ní ṣe ò pàdí ẹ̀ lọ́nà lẹ́gbẹ̀ẹ́ ọ̀nà ń bẹ̀yẹ Umaru ti sùn sẹ́gbẹ̀ ojú ọ̀nà amirul <laughs> mọ̀mìnì nìyẹn o apàṣẹwà mọ̀mìnì lásìkò táwọn islam ti dé egypt o mùsùlùmí gómìnà egypt ń jọ náà àti madina ni wọ́n ti yàn o ní amúrùgbónù láàásù wọ́n rò pé islam mọ ní madina o gbogbo hijaz arabian peninsula ní islam ti dé ó ti dé egypt tí àṣẹ́sìn wá láti madina president yẹn commander in chief ó wá sùn sẹ́gbẹ̀ẹ́ ọ̀nà wọ́n ní ó ní ọ̀pá kan lọ́wọ́ wọ́n á tún sọṣẹ́ tọ́pá yẹn ń ṣe wọ́n ní sí bá lọ títì tó bá rí pàǹtí lẹ́gbẹ̀ẹ́ ọ̀nà yóò fi ti kú ò ibi tó rẹ̀ ó márùn sí ló sùn sí kò sí gáàdì mi gáàdì kankan ò ṣọ́ wọ́n ní ìránṣẹ́ ọba rógun wá ní àhà ọba táwọn kò ṣe déédé inú ẹ̀wọ̀n ní ń sùn ọba tí yín ṣe déédé kò sùn nínú ẹ̀wọ̀n kí ló gbà lérò pẹ̀lú ẹ̀wọ̀n fọ́ba wọn ó ní ilé tá a kọ́ tá a tún wá mọ odi yípo tí wọ́n ń pè ní fẹ́ǹsì a tún wá ṣe àwọn oríṣiríṣi nǹkan lóde òní wọ́n ṣe burglary proof burglar káwọn tiẹ́ wọ́n tún ṣe oríṣiríṣi security device lákòó bẹ́ẹ̀ torí páwọn olórí wa wọn ò ṣe déédéé àyà wọn ń já wọn ò lè rìn bó ṣe wù wọ́n ní títì torí pé wọ́n mọ̀ páwọn ti jàǹbá wa ẹni tí ò bá jàǹbá wa nù wọn yóò lè rìn bó ti wù n tó sọ́njọ́ náà nìyẹn ó làbá yẹn fi ní wà ń kó ń tàdá takó wa takó òun lè rọ́bì náà àmìnà nínà dára ilé fi máa yùbá kò ní sí ìbẹ̀rù kan fún ọ gẹ́gẹ́ bí ò sì ṣe fún márùn níjọ́ náà ọlọ́run kó ṣàánú àrígbọ́yé nínú àyà yìí wípé àìní kò ní kéèyàn má sin lọ a sì tún rí kanú àdísì gan pé nú àwọn tó pọ̀ jù nínú náà àwọn náà ni àwọn obìn àti àwọn tí wọ́n ń bẹ nípò láyé tí wọ́n ní ẹlẹ́ẹ̀kejì òun náà ni ìsbátù ilmùlọ́ì ilmùlọ́ì ìlàázálí ìsbátù ilmìláì ìlàázálí fífìrinlẹ̀ pé ìmọ̀ tó ti gbáwájú lérí gbogbo tí ó ṣẹlẹ̀ ń bẹ fọ́lọ́un ẹ̀rí eléyìí nínú ayàyà rí bẹ́ẹ̀ torí pé ní ọlọ́run ní àlẹ́ ìsà lọ́ọ̀hùn bí álámà bí ṣákìrín ṣé ọlọ́run kọ́ ló wá nímọ̀ jù ni nípa àwọn tí ó dúpẹ́ fún ó fi hàn pé ìmọ̀ ọlọ́run ti gba wájú tẹ́lẹ̀ báwọn sàábé tí wọn ò ní àwọn ni wọ́n ṣe kí ni àwọn ni wọ́n dúpẹ́ fọlọ́run nínú àwọn ẹ̀kọ́ táàrí kọ́ nínú àyà yìí ò ẹ kí ọlọ́run ọba kó fún wa ní àgbọ́yé ẹ̀ àwọn ẹ̀kọ́ tí a kọ́ nínú àyà yìí ó tún pọ̀ nínú rẹ̀ òun náà ni wípé la tàzírù wa zírọ̀ tó ń wí zírọ̀ òkúrọ́ ẹni ó ń kálukú ní ò rẹrù ẹ̀ rẹrù rẹrù kan ò ní bá ẹnikẹ́ni rẹrù torí pé ọlọ́run ní mẹ́ àlẹ́ìkà mi ní ìsáàbí ìmì ìṣẹ́ ìhìn wọ́n mẹ́ mi ní ìsáàbí ka àlẹ́ ìmì ìṣẹ́ ìhìn ma àlẹ́yíkà kò sí fún ẹ kò sí lórí ẹ ṣùgbọ́n mo ti tú ní yorùbá tó mú o ẹ̀ṣẹ̀ wọn àní fi bí ọ́ tí ẹ náà ní fi bí wọn ṣùgbọ́n tàbá ní ká mú ma àlẹ́yíkà kò sí lórí ẹ min ìsáàbì nínú ìṣirò iṣẹ́ wọn mi ṣe bó ti wùlẹ̀ kó máa bẹ́ẹ̀ náà ni tí ò sí tí náà ò sí lórí wọn bó ti wùlẹ̀ kó máa wọ́n ní eléyìí وعاد العموم مقيد بما إذا لم يفرد الإنسان في حق أخيه بما لم يفرد الإنسان في حق أخيه wọ́n ní eléyìí àyà yìí tá a sọ pé rẹrùrẹrù kan ò ní bá ẹnikẹ́ni rẹrù tààrífàyọ nínú ẹ̀kọ́ yìí wọ́n ní eléyìí òmùmù ni ṣùgbọ́n wà mọ́kọ́ yíyàdì ọ̀rọ̀ tí a túlẹ̀ ni tó ṣe wípé ṣùgbọ́n adé bímọ ìdálámù fárítùlì ìsánù fi ákì àkíì fa ìfàrọ́tà gbogbo wọ́n ní òun náà ni tí ọmọ ènìyàn tó bá ṣe wípé nípa ẹ̀tọ́ ọmọ ìyá rẹ̀ ẹ̀tọ́ mùsùlùmí kan kò ṣe tí wọ́n ń pè ní ifrod àìtólérí ẹ̀ àwọn ẹ̀tọ́ kan ń bẹ tó jẹ́ pé táà bá ṣe wọ́n ò fi bí wá wọ́n ní ìdí ni tí àwọn àfáà rahimahumullahu ta'ala kọ́lọ̀mú bá ní kẹ́ wọn wọ́n ní yájìbò alàlẹ̀ ìsáni ìdárọ̀ aná ìmán kọ́dídọ́ kọ̀lẹ̀wàtù alẹ́ ànìsọ̀láti yẹ́jìbù ayò àlìmọ̀ wà áìn yóò kízọ̀ ò ó dọ̀rọ̀ ẹyàn dandan gbọ̀n fún ẹnikẹ́ni tó bá rí ẹni tó sùn tásìkò ìrun sì ti súnmọ́ kó jí kó sì sọ fún tásìkò ìrun ti tó máa anẹ̀nẹ̀ ìmá màdúrún láìsà àlẹ́ ìthmọ̀ tó ń ti pé ẹni tó sùn ẹni tá a ṣàmójúkú òfún ni kò lẹ́ṣẹ̀ẹ́ torí ọ̀rọ̀ tánàbí sọ wípé rúfẹ́ àlekọ́lámì a ní tàlátà agbégègé sókè fáwọn mẹ́ta àníkọ ẹ̀ṣẹ̀ fún wọn ọ̀kan nínú wọn ni àná imú hátà yàstáìkì ẹni tó sùn títí tí ó fi jí nínú wọn náà ni asọ́bí hátà yàtálìm ọmọ eke títí tí ó fi bàlágà nínú wa òun náà ni alimajinon hatayafik ẹni orí rẹ̀ dàrú tàbágànná kọlù títí torí rẹ̀ ó fi pé àwọn wọ̀nyí agbégègé sókè fún wa níkọ́ ẹ̀ṣẹ̀ fún wa bó bá rí wèrè tí wọ́n ń pè lásínwín ìyàtọ̀ mẹ́nu asínwín àti wèrè bó lẹ́ pé wèrè wọn òmùmù ló áàmù ni ó kó àsínwín alágànná gbogbo wọn ni wèrè kó sínú ṣùgbọ́n síbẹ̀ a máa ṣàdáyàn rí ẹ asínwín ilẹ̀ ni tó ṣe wípé ó lè mádà kó bẹ́ẹ̀yàn kò sí tí ó lè ṣe orí tó mádà ti ń bọ̀ wà ní bẹ́ẹ̀hùn ó gbé ọlọ́lé ẹjọ́ ní ìsìn ha kò sẹ́jọ́ kan fún lọ́dọ̀ ọlọ́run ibi tó bá gbé sí ayé ẹ̀dẹ́ ṣáájú kórí rẹ̀ tó yí ibẹ̀ láti dá lẹ́jọ́ àyàfi torí ẹ̀ bá tún pé padà á tún bẹ̀rẹ̀ sí kọ̀ọ̀kan kalẹ̀ fún eléyìn tó yàtọ̀ sí iná látàjá wàsà rùmẹ́tì ọlọ́run ọba tún ṣàmójú kúrò níbi fún àwọn ìjọ mi lórí ìgbì nǹkan mẹ́ta alákọ̀ọ́wá á ní síyánù bá gbàgbé mo rò pé wà á nílẹ̀ kọ́tọ́ ì bẹ́yàn bá ṣàṣìṣe ẹlẹ́ẹ̀kẹta ní mastukiri wàhálẹ̀ yìí tí wọ́n jẹ ní nípa ṣe gbọ́dọ̀ gbọ́dọ̀ tún pọ̀ lórí èyàn náà ó dọ̀rọ̀ èyàn ká jí onítàn lákín anta ayu aliyakudọ́ ni yá jìbò anta kídọ̀ hù wàtò alímàù wàláwò lam tafa alisọ́rọ̀ lásìkò irun tó tó àti gbé in tó jẹ́ ojúṣe wa sí ọmọ ìyá wa àti gbé jùlẹ̀ yóò wá di pé ẹ̀ṣẹ̀ rẹ̀ yẹn wọ́n fi bí wa wọn ò ní bí òun ní nǹkan kan torí pé òun sùn ṣùgbọ́n ìwọ tó jí nígbà tó wà lọ́dọ̀ ẹ̀ wọ́n wá fi bí wọ́ ọlọ́run kó ṣàánú wa sheikh sọ́lẹ̀ àlè ìsáyẹ́mì ló sọ bẹ́ẹ̀ wọ́n ní wàkàdá alíkà kọ́lá lè wùlámáà yajibu ala man ra'a shakhsan yuridu an yatawadda bima'in najs an yu'allimahu ẹni tó kàn níbẹ̀ náà ni ọ̀ràn èèyàn ní fún ẹni tó bá rí ẹnikẹ́ni tó fẹ́ ṣàlù àlá pẹ̀lú omi tó jẹ́ omi ẹ̀gbin kó yá sọ fún pé omi yomi ẹ̀gbin ni o gbọ́rù pé wọ́n ni wa yajibu ala man ra'a ẹni tó bá rí níbi ẹ̀wù ọmọ ẹ̀yà rẹ̀ bókà nájàsàtì ààyè kékeré kan tàbí ẹ̀gbin kékeré bí aṣọ ayùnà bí àwọ̀ àlè à kó pàkíyèsí ẹ̀ sí pé ẹ̀gbin ní imí èèyàn níbi aṣọ yìí o torí pé ọlọ́run sọ nínú Suratul Maida yìí pé wa ta'awanu 'alal birri wat taqwa ẹ̀rànra yín lọ́wọ́ lérí dáadáa àti payẹ ọlọ́run nínú ìta àtúríkọ́ nínú àyà yìí nínú ẹ̀kọ́ òun náà ni kàmọ́lù adìlìláì azawajalla pípé tí ìṣedéédé tọ́lọ́run tó pé ó làwọn àfáàbí máa sọ pé ó lè lá ìlìkàmọ́lù tí ọlọ́run ọba ní pípé kí la rí ń bẹ̀ tàbí sọ bẹ́ẹ̀

ọ̀nà ní fàtàkùnà mínà dọ́límìn fàtàtùrúdàhùn látara wípé o gbé ọlá fún àwọn ọlọ́rọ̀ àwọn olówó o wá lé àwọn aláìní o lé wọn kúrò níjókòó ẹ níbi tó ti ń ṣe wáàsí tó bá fi lé wọn fàtàkùnà mínà ó di alábòsí látara ẹ̀ ó fi hàn pé ọlọ́run ọba ọba onídéédé ni kò ṣẹ́nu kù láti bá nàbí sọ̀rọ̀ ṣẹ́yàn pé tó bá jáwọ èèyàn á ṣẹ́nu kù àpẹẹrẹ ọba ó wà níjókòó ọba wá ṣẹ lọ́hún a nílé wí fọ́ba wípé ọba ń tẹ́ ṣe yí ọlọ́run ò fẹ́ ẹni tó bá jẹ́ tó gbójúnú wa ọ̀nà ẹ̀rọ ni ó gbà sọ kò ní lámọ́lẹ̀ àdíta ló lè sọ fọ́ba níjókòó ẹnìkan dé ó dọ̀bálẹ̀ fọ́ba ọba wa ń jùrù kẹ́ sí kéèwá ní ọba ń tẹ́ ṣe yí èèwọ̀ ní tẹ́ gbàdọ̀bálẹ̀ ta ló lè dìde tí ó sọ fọ́ba hm? èèyàn wá lè lọ bọ́ba ń yẹ̀wù o èèyàn lè lọ bá ní yẹ̀wù béèyàn bá sì fẹ́ ṣàlàyé èèyàn ó tí ó gbàwọn ẹ̀kọ́ yóò gbọ́mọ ẹlẹ́kọjó ẹn tí ó bá gba tí ó gba àwìn ẹ̀kọ́ yóò gbé ọmọ ẹlẹ́kọ̀ọ́ jó èyí ò lè dọ́dọ́dọ́dọ́ ọmọ ẹlẹ́kọ̀ọ́ ìyá ẹlẹ́kọ̀ọ́ kí ọdé dédé bẹ̀ ẹjọ́ ẹ̀tẹ̀ẹ̀kọ́ mẹ́fà fún mi láwìn wọ́n ni ó sì ó bá kọ́ dé bẹ́ẹ̀ ó kọ̀ bọ́ ọmọ ẹlẹ́kọ̀ọ́ ṣeré ah, ọmọ yìí kí ní ká ni mo ni bó wá ní ah, màá fún wọn fún wọn gbà náà ẹni tí ó sọ léyìn náà yóò ti kọ́ sí àwọn àròyé kan yóò kẹpẹ́ o adéòpẹ́ lórí o káà ah, ẹkù bẹ́ ṣe ń tòlú yìí ọlọ́run ó bá yín ṣe o ẹpẹ́ lórí o yóò sáwọn àròyé tó pọ̀ kó tó wá dọ́gbọ́n ọ̀nà ní ọgbọ́n ní ó fi mọ́rọ̀ ní wá ah, ipò ọlá lágbára o kọ́lọ́ ó sàmọ̀ ṣàánú yín náà ni àwọn ìṣẹ́ táwọn èèyàn ń dá sí yàn lọ́rùn òkèrè yẹn bá wà nípò ah, yóò ní bẹ́ẹ̀ ni oní yóò máa sàwọn àròyé kan ó ṣeun ọlọ́run ó ṣàforíjì gbogbo ẹ try o àyẹ̀yìn tí ẹ gbìyànjú èyí tó kàn kù táwọn èèyàn ò sì ní gbọ́ ọ̀nà níbi ìdọ̀bálẹ̀ kìí ṣe kò dáa náà kò dáa ẹ̀yìn afẹ́ ìsì wí ọ̀ tábà tún ní a máa wí ní ìsìn ẹ̀mọ̀ pé àpọ́nlé yìí wọn afẹ́ dínkù ní ṣùgbọ́n bẹ́yìn fúnra yín bá sọ pé ẹ̀fẹ́ tẹ́ẹ̀dẹ̀ ṣàlàyé àwọn èèyàn ti mọ̀ pé sì ni èèwọ̀ ni ó ṣe wàhálà àmánábì ọlọ́run ọba òtijú Aya rẹ̀ pọ̀ ní Kùrá, iná láàláyà, stáhàyì, ọlọ́run bá kèé ti jú, ayé dìríbà mẹ́sàdá. Níbo bí ọlọ́run ní aláàláyà, stáhàyà min alhaki, ọlọ́run èé ti jú láti sòdodo. Ẹwọ bí tọ́lọ́run ti sọ bá nà bí, sọlọ́lọ́ àlewàsálàm, láìn aṣírọ́kìta, láyà àtọ̀bá. Ẹ bó o bá ṣẹbọ pínrín gbogbo iṣẹ́ rẹ̀ ó bàjẹ́ ọlọ́run tijú láti sọ fánàbì wàádà yàdúlù ìlà kàmọ́ẹ̀lì adìlìhì èyí ò ní jú wa níwèé pípé dédé ọlọ́run ọlọ́run òwò pé torí pójá nàbì kó mọ́sọ̀ abasa watawalla anjao le ama wa ma yudirika la alahu ya zaka aw ya dakaru fatanfa udikra ewo bó ṣe sọ fún ewo bọ́lọ̀ ṣe ń bá nabi wí amẹ́mẹ́ ní stagọ́nẹ́ àwọn ọlọ́rọ̀ yẹn ẹni tó ríra ẹ̀lẹ́ni tó ti tó tán fáńtàlá ó tàṣọ̀dá olókojúkọ olókọjú sí bẹ́ẹ̀ sì ni bí ò fọ́ra rẹ̀ mọ́ kò sẹ́ṣẹ̀ rẹ̀ lọ́rùn rẹ̀ wọ́n a máa máa ń já akàyàsá amẹ́ni tó wá bá yàsí alẹ́ni tí ń gbìyànjú wáwàyà kò ṣáà tó sì jólùpáyà ọlọ́run fa àǹtà á ní ó tàlá bí ara sí kàlá ọlọ́run ní àgbẹ̀dọ̀ mọ́dànrú ẹ̀wò má ọ̀rọ̀ mi tún ti bẹ̀rẹ̀ iná àtàdìkírọ̀ kàlá àgbẹ̀dọ̀ mọ́dànrú ẹ̀wò má irú ẹ̀ náà lọ́lọ́run sọ ń bí látẹ̀tì rídí ládílé àríwọ̀n àrọ́bà òun bèlè kọ̀dáàt ọlọ́lẹ́lẹ́ iná àtàdìkírọ̀ ìrántí ló jẹ́ fámọ́ ń gbogbo ń ta wí fi sófin muka ń bẹ nínú àwọn ojú ewé alápọ̀nlé tí a marufu a ta gbéga mọ̀tọ̀ harọ̀ tó mọ́ kan gábi àìdí sáfarọ̀ lọ́wọ́ àwọn akọ̀wé onílàwọn màláíkà ẹjá padà síbi tá ti ń bọ̀ nínú àwọn ẹ̀kọ́ tá a rí kọ́ nìyẹn òun náà ni pípé kí ni mo pè é náà ni pípé déédé ọba nínú àwọn ẹ̀kọ́ tààrí ń bẹ̀ nínú àwọn ẹ̀kọ́ tààrí ń bẹ̀ òun náà ni anẹ̀mẹ́ni alìhìnsáni mẹ́ni'a mẹ́ni alìhìnsáni haqqo zulmun àríkọ́ ń ni pé a tá bá kọ̀ láti fún kó wá lẹ́tọ́ ẹ̀ tàbí ahánà ẹ̀tọ́ ẹnìkan yẹn pé a dínà ẹ̀tọ́ ẹ̀ in tá a ṣe yẹn náà zulimu ni kí ni ìdí tá a fi sọ bẹ́ẹ̀ òun ni pé ẹ̀tọ́ àwọn sàábé tí wọ́n gbọ́ lọ́wọ́ ọba gbọ́ ni kí wọ́n jókòó ti ànábì ọlọ́wọ́n ní líle wọn yẹn yóò sọ ànábì di kí ni alábòsí ó fi hàn pé gbogbo ẹni tí ń bá ń dí ẹnikẹ́ni lọ́wọ́ láti rí ẹ̀tọ́ ẹ̀ alábòsí ló ń tọ̀hún àrígbọ́yé mẹ́ ìdí ni tí ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam náà Bukhari àti Muslim ànábì ní matilu lẹ́gọ̀níyì zolemon matilu alẹ́gọ̀níyì ẹni tó lówó tí è ṣe pé àìní ní ń bá a jà ń wá ń lọ́ra láti san gbèsè in tó ṣe yẹn zulumu ni àbòsí ló ṣe fún ẹni tó jẹ lówó ó ní kò sí tí ń di lọ́wọ́ owó ń bẹ ńlẹ̀ ẹnìyẹn wá tún ní owó mi tó bá dọ̀tún làwọn ó fún ọ ìsì ní zulumu ni àbòsí ni ọlọ́run kò ṣàánú wa fakullu man mana asọ́ọ̀hìbà haqqi haqqahu fa'uwa zalimun lahu mo rò pé gbogbo ẹ̀tọ́ tí bá ti ń jẹ́ tó ń kálukútà bá ti fún á di alábòsí àyà tó tẹ̀lé nínú àwọn ẹ̀kọ́ tá a kọ́ ń bẹ̀ ọlọ́ni wá kàdálíkà Ìbáyé ni àkúrú manna manna ìwọ òka èyí tó ká tẹ̀jú ìdí ló máa kúkú ká yẹn èyí tó fẹ́ máa ká yí ò kẹ́kọ̀ọ́ ẹ̀ wàkàdálíkà fàtà nà ó ń gangan kúkú ló wọlé náà àhàbùlá ìmọ̀lọ́lọ́wọ̀ ọlọ́run ní wàkàdálíkà gẹ́gẹ́ báyìí ní fatanẹ́bàjọ́ umbi báadé láàmà fi apá kan dán apá kejì wò mo rò pé a fi wàlàkọ́díjà àìnẹ́bàjọ́ kúnlé báadé fitinà tán àtàsíbìrú ayakurani ni ọlọ́run a fi apá kan yín ṣe àdánwò fún agbákejì àtẹ́síbìrù ẹ̀yọ́ àṣẹ sùúrù afàwọn aláìní àfiwọ́n ṣàdánwò fáwọn tó ní afàwọn ọ̀lẹ àfiwọ́n ṣàdánwò fáwọn alágbára afàwọn tí ò sí nípò àfiwọ́n ṣàdánwò fáwọn tó wà nípò a fi àwọn tí ò lè sọ̀rọ̀ àdánwò ni wọ́n jẹ́ fáwọn tó lè sọ alfukọ́rá àwọn làwọn aláìní àdánwò ni wọ́n jẹ́ fún agìnìyàwó fún àwọn olówó ọlọ́lá ṣe bẹ́ẹ̀ lìyàkúlù káwọn ó bá lè máa sọ pé a ààlà ìmọ̀nà lọ́wọ́ lè ìmìnbà ìnìnà sáwọn ilé ìlọ́lọ́wọ́ bá wá sàánú bìkíni àwọn tọ́lọ́ sáwọn ilé ìlọ́lọ́wọ́ wá sàánú bìkíni bìlẹ̀ àdíyì pẹ̀lú ìmọ̀nà min bainina láàrin wa ó ṣe wá já àwọn tí ò jẹ́ kankan nínú ìlú àwọn táàkà kún àwọn aláìní àwọn tálákà àwọn ẹni yẹpẹrẹ ó ṣe wá jẹ́ pàwọn lọ́lọ́run ọba kẹ́ ló ṣàánú pẹ̀lú ìmọ̀nà pẹ̀lú ìtọ́sọ́nà alaysa Allahu bi a'lama min shakirin àrígbọ́yénú àyà yìí wípé àwọn kèfèrí àṣà wọn fúnra wọn mọ̀ wípé kéèyàn ó mọ̀nà àánú ọlọ́run ọba ní jẹ́yàn ó mọ̀nà bóòrà ṣe rí wáyé torí pé lìyà kúlù kí wọ́n lè sọ wípé àwọn wo ní jọ́ náà òun náà ni àwọn mùṣìrìkún alìmọ̀lá ùmínihùn àwọn ìjòyè inú wọn àwọn ọ̀tọ̀kùlù inú wọn àwọn ni wọ́n lọ bá nẹ́bì wípé Bilal bin Rabah suhaib khobab bunu art àtàwọn míì tí ń bẹ lọ́dọ̀ rẹ̀ amar pé kó jẹ́ wọ́n kú lọ́dọ̀ ẹ̀ báwọn yẹn bá lè kú àwọn wàá jókòó tí ọmọ gbọ́rọ̀ ẹ báwọn bá fẹ́ gbà náà àwọn ò gbọ́ àwọn ni wọ́n wá sọ wípé àáùlà ìmọ̀nàlọ́wọ́ alẹ́ ìmìnà sáwọn ilé ìlọ́lọ́run wá tọ́ ó fi hàn pé àwọn kèfèrí ṣe ìkìrọ́rù mínà látọ̀dọ̀ ọlọ́run mínà tùlọ̀ ìkẹ́ àbí àánú ọlọ́run àwọn kèfèrí náà ṣàfi wọ́n ṣe wọ́n fẹsẹ̀ rẹ̀ múlẹ̀ pé ń bọ̀ látọ̀dọ̀ ọlọ́run ló ti wá àrígbọ́yé nínú àyà yẹn bẹ́ẹ̀ nínú àwọn nǹkan tá àrígbọ́yé ń bẹ òun náà ni wípé àbí ẹ̀kọ́ tá àríkọ́ ń bẹ òun ni pé ká ṣọ́ra wa àwọn atọ́lọ̀ ń ní ká ní díẹ̀ àwọn tí ò ní ti ń yọ wá lẹ́nu yẹn fún mi ní 500 naira fún mi ní 200 naira má sọ pé ó ti pọ̀ jù pàpẹ́ wàhálà bàbá yìí pọ̀ jù wàhálà ìyá yìí ti pọ̀ jù àdánwò ni wọ́n jẹ́ fún yín bóyá ẹ jágbe mọ́ wọn torí pé àyà wà lórí ẹ̀ nígbà tọ́lọ́run ń nípa ọlọ́run ní fálákótá hamẹ́lẹ̀ àkọ́bá wàmẹ́ wàmẹ́ adìrọ́ kàmẹ́lẹ̀ àkọ́bá fàkùrọ́kọ́bá.